jọ̀gbọ̀n lèmi fẹ́ rí. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi jọ̀gbọ̀n lẹ fẹ́ rí ẹ̀dẹ̀ fẹ́ tọ́jà mi ni kò sí bẹ́ẹ̀ lè ṣe lè ṣe ọmọlúàbí níwájú yín àfi kẹ́ ẹ ṣáà gbé ọmọlúàbí yẹn kẹ́ ẹ gbé sábẹ́ tébù kéèyàn fi béèyàn ṣe jẹ́ kéèyàn fi hàn yín kí ló dé kí ni problem yín gan ah tó bá yẹ máa ní mò rin yín fi mo rúùtù sí. no no no no no listen listen. ah ẹ kò fẹ́ provoke yẹn lára. listen listen listen listen. ẹ wọ ẹ fi mí sílẹ̀. ilé ayé náà ló wà in fact ibi ìbàyí náà mo jòkó sí. ìtàn yìí náà ni ìtàn náà ni ìtàn yìí náà ni láì ṣe fagúnwà ìtàn yìí náà ni tẹ bá fẹ́ máa pàtàn ẹ lọ sínú abúlé ẹ lọ máa pàlọ́ fáwọn èèyàn lálálẹ́ kí ni problem yìí. ibi tí mo jòkó sí rẹ lọ́jọ́ yẹn lọ́hùn-ún tó wá gbé fóònù fún mi tó ń sọ fún mi pé ókè kí n wo àwọn gẹ́ẹ̀ yìí o wọ́n dúró síwájú ilé onílé wọ́n ya fọ́tò wọ́n post ẹ̀ sórí social media mhm. pé ẹ òun lòun ní ilé tó wà lẹ́yìn o òun lòun ní o pẹ́pẹ́pẹ́ sí. so kí ni big deal ìyẹn tiẹ̀ kún problem mi o láì mọ̀ wípé àbúrò tèmi ọmọ ìyá tèmi òun náà pẹ̀lú ọ̀bọ jáwùrà. mi ò mi ò rọ́bọ rí mi ò já mi ò wọ rọ́bọ rí débi pé màá bá wọn já mi ò mọ kọ́tà ẹ̀sùn ẹ̀gbọ́n mi ẹ má pọ̀fọ̀ ẹ má ṣe pé fún mi o ẹ̀gbọ́n mi ó ṣàrẹ ẹ má ṣe pé fún mi o ẹ̀mí àtọ́bọ̀ òjò àríra àpàdé omi ò lọ sísù ẹ má ṣe pé fún mi nǹkan tó bá Yorùbá gidi ń kẹ́ sọ ẹ kí n gbọ́ kọ́tà ẹ̀sùn ẹ láyé mi ẹ má ṣe pé fún mi mo bọ̀bọ̀ mo bọ̀bọ̀ mo bọ̀bọ̀ já ewùrà ewùrà bo ewùrà wa jẹ́ mango tí wọ́n já ẹ sọ ẹ sọ ẹ sọ kan ẹ sọ ẹ go straight to the point ẹ sọ kan mo gbọ́ ibi tí a bá lọ ní kẹ sọ à ẹ ti yàbàrá jù. Kẹ́mi. Olúwakẹ́mi please ọkọ epo lórí. Oh. olórí Olúwakẹ́mi. yes please. last time I checked mo rí i pé tán bá ní pé èèyàn ní passport passport oní four corner yẹn tó máa ń fi sórí form tó máa ń fi ṣe orí id card nǹkan tó ní ó ní international passport how come ó ti ṣe tiẹ̀ o tó bá ní pé èèyàn ní passport láyé yìí pé kán ya ah, orí ẹ ah, débi àyà nìkan nìkan tó ní. ṣé nǹkan ṣe yín ni ṣé nǹkan ti affect yín ni kí nìkan tẹ̀ ń sọ ah, ẹgbẹ́ mi kí lẹ́ ń sọ àwọn èèyàn wà nílé náà wọn ò jáde náà national passport débi pé mo sọ pé pẹ̀lú gbogbo ìjáde ẹ ò mọ ibi tí airport wà lẹ́yìn pé mo gbé ẹ kọjá ìkẹjà long tí mo náwó sí pé ibi tó ń pè ní international airport nìyẹn o ò débẹ̀ rí last time tí mo fẹ́ lọ gbé cousin wa ò lọ ìwọ ló ń dáná lé mo fẹ́ láyé ẹ dáadáa kó lè mọ kó lè mọ nǹkan tó ń ṣe kó lè mọ ẹ máa ké sí wáyé lọ ẹ máa ké sí wáyé lọ. no no no no no no o ló máa bá mi fa o. ẹsùrẹ́ o. o ló máa bá mi fa o. ẹ̀gbọ́n mi ẹsùrẹ́ o. passport tó ní. àgbàlagbà àgbàlagbà. passport four corner in fact in fact bẹ́yà fifty mm àbí ní size tán kò yà fún fọ́ọ̀mù dẹ̀ ni kì í ṣe international passport. ìwọ yìí ìwọ yìí ni Túnjí pè mí tó ní pé ṣé mi ò ti lọ wo táàgì mi lórí Facebook wọ́n ṣe mo ti lọ wo táàgì mi ìyẹn lórí Instagram. ẹ ló mi. only for me to get there. excuse me sir. ẹ ń pariwo ẹ ń ah, ah, ah, pariwo. ó disappoint rẹ. ẹ̀gbọ́n mi ẹ ń pariwo ẹ pariwo àwọn ará ilé ẹ pariwo. ó oh, ní international passport rí kẹ́mi ó oh, ní rí. ẹ̀gbọ́n mi you're shouting you're shouting. mo wá rí post yẹn lórí Instagram mo rí lórí Facebook tó tún táàgì mi lọ who is in Dubai let's hook up who is in Dubai Dubai lẹ́nu pẹ̀lú ẹ̀dẹ́ ẹ̀ lọ kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ tó nǹkan tó ń ṣe kẹ́kọ̀ọ́ ah! ọdún mẹ́ta síbi báyìí ò tí ì ṣe wọ́n sì ń sunkún owó passport fún mi tí mi tí ì ṣe fún ẹ yàtọ̀ sí passport kọ́ ẹdún sẹ́gbẹ́ ògiri àti iye background red ah! who is in Dubai kẹ́mi mo tún wà wọ pé ah, ẹdún àbúrò mi dẹ̀ lélẹ́yìí pẹ́pẹ́ dùgbẹ́ láti lọ ṣe pati ó bẹ ó bẹ ó fi ọlọ́run bẹ ànábìjú tó bẹ́ẹ̀ lọ dùgbẹ́. What on Dubai to Dubai? Who is in Dubai? Who is in Dubai? Who is in Dubai? Let's hook up. Ẹ̀gbọ́n mi, ẹ calm down now. Ẹ pariwo. Yóò kí ìfìyàtọ̀ sáwọn tó dún síwájú ló lé. Excuse me. I ẹ me a party. ti ọ̀rọ̀ yẹn ò yé mi ẹ me a party ń A mi ò gbọ́ ọ̀kan tẹ̀ ń sọ. Irọ́ ìdí tí mi fẹ́ bá gbàdúrà láàrin ìpínlẹ̀ kan nìyẹn. Because ẹnu téèyàn fi you pa irọ́, òun lè fi gbàdúrà kádùrà yẹn gbà bó o ṣe dúró sẹ́gbẹ́ jẹ́gẹ́rẹ́ bí tọ́lọ́run tó ẹ̀ sí dùgbẹ̀ la lọ ìbàdàn la lọ ti ṣe pàtì ti ṣe dubai náà dubai bọ́ọ̀lù yẹn kàn fáyìn ó kàn fáyìn wọ́n tọ́nà sí gbogbo ẹ̀ ń ṣe yoyoyoyo decorator yẹn try musician yẹn try gbogbo àtàwọn òyìnbó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà mẹ́ wọ́n ní who is in dubai who is in dubai dubai dùgbẹ̀ dùgbẹ̀ láti lọ ṣe pàtì hmm? wàá tó lọ síwájú òtẹ́ ẹ̀kan tó fine wàá ní yes this is your father's hotel organizer dem dadi wa o ṣe o ṣe o ṣe ṣe ṣe bó o ti mọ ṣe bó o ti mọ ṣe wọn náà join class àwọn yẹn àbí ah i'm so much disappointed in you wo máa sì lọ ṣe live lórí instagram yẹn máa ṣe live lórí facebook máa ní pé ṣé arólúwákẹ́mi ọ̀dà àbúrò tèmi o dùgbẹ̀ ló wà ọ̀lù yẹn kàn fáìn ni tó pọ́n invite àwọn òyìnbó bíi mélòó kan tó wà bẹ́ẹ̀ wà lọ́dọ̀ sọ̀tún wọn who is in dubai let's hook up wí wà tani ẹ̀ ń bá ti parọ́ àjàlẹ̀ the wrong usage of social media if you may know kí ni ẹ e? kí ni kí ni. wọ́n wo ẹ́ làwọ̀ sunkún ó ń wòra ẹ́ làwọ̀ rẹ̀rin. Ah, àánú ẹ̀dá ìṣe mi àánú ẹ̀dá ìṣe mi kò sọ̀rọ̀ no no no no kò sọ̀rọ̀ ara ti balẹ̀ no ara ti balẹ̀ o ti point nǹkan tí mò sọ. ìjọ̀gbọ̀n lèmi fẹ́ rí. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi ìjọ̀gbọ̀n lẹ fẹ́ rí ẹdẹ fẹ́ tọ́jà mi ni kò sí bí àwọn ṣe lè ṣe ọmọlúàbí níwájú yín àfi kẹ́ ṣáà gbé ọmọlúàbí yẹn kẹ́ ẹ gbé sábẹ́ tébù kéèyàn fi béèyàn ṣe jẹ́ kéèyàn fi hàn yín kí ló dé kí ni problem yín gan-an ah, tó bá yẹ máa ní mò ń rin yín fi mo rúùtù sí i. no no no no listen listen. ah ẹ kò fẹ́ provoke yẹn lára listen listen listen listen. ẹ wọ ẹ fi mí sílẹ̀. ilé ayé náà ló wà in fact ibi ìbàyí náà mo jòkó sí. ìtàn yìí náà ni ìtàn náà ni ìtàn yìí náà ni láì ṣe fagúnwà ìtàn yìí náà ni tẹ bá fẹ́ máa pàtàn ẹ lọ sínú abúlé ẹ lọ máa pàlọ́ fáwọn èèyàn lálálẹ́ kí ni problem yìí. ibi tí mo jòkó sí rẹ lọ́jọ́ yẹn lọ́hùn-ún tó wá gbé fóònù fún mi tó ń sọ fún mi pé ókè kí n wo àwọn gẹ́ẹ̀ yìí o wọ́n dúró síwájú ilé onílé wọ́n ya fọ́tò wọ́n post ẹ̀ sórí social media mhm. pé ẹ ẹ òun lòún ní ilé tó wà lẹ́yìn o òun lòún ní o pẹ́pẹ́pẹ́ sí. so kí ni big deal ìyẹn tiẹ̀ kún problem mi o láì mọ̀ wípé àbúrò tèmi ọmọ ìyá tèmi òun náà pẹ̀lú ọ̀bọ jáwùrà. mi ò mi ò rọ́bọ rí mi ò já mi ò wọ rọ́bọ rí débi pé màá bá wọn já mi ò mọ kọ́tà ẹ̀sùn ẹ̀gbọ́n mi ẹ má pọ̀fọ̀ ẹ má ṣe pé fún mi o ẹ̀gbọ́n mi ó ṣàrẹ ẹ má ṣe pé fún mi o ẹ̀mí àtọ́bọ̀ òjò àríra àpàdé omi ò lọ sísù ẹ má ṣe pé fún mi nǹkan tó bá Yorùbá gidi ń kẹ́ sọ ẹ kí n gbọ́ kọ́tà ẹ̀sùn ẹ láyé mi ẹ má ṣe pé fún mi mo bọ̀bọ̀ mo bọ̀bọ̀ mo bọ̀bọ̀ já ewùrà ewùrà bo ewùrà wa jẹ́ mango tí wọ́n já ẹ sọ ẹ sọ ẹ sọ kan ẹ sọ ẹ go straight to the point ẹ sọ kan mo gbọ́ ibi tí a bá lọ ní kẹ sọ à ẹ ti yàbàrá jù. Kẹ́mi. Olúwakẹ́mi please ọkọ epo lórí. Oh. olórí Olúwakẹ́mi. yes please. last time I checked mo rí i pé tán bá ní pé èèyàn ní passport passport oní four corner yẹn tó máa ń fi sórí form tó máa ń fi ṣe orí id card nǹkan tó ní ó ní international passport how come ó ti ṣe tiẹ̀ o tó bá ní pé èèyàn ní passport láyé yìí pé kán ya ah, orí ẹ ah, débi àyà nìkan nìkan tó ní. kí lè sọ ṣé nǹkan ṣe yín ni ṣé nǹkan ti affect yín ni kí nìkan tẹ̀ ń sọ. Ah, ẹgbẹ́ mi kí lè sọ àwọn èèyàn wà nílé náà wọn jáde náà. o oh, mi international passport débi pé mo sọ pé pẹ̀lú gbogbo ìjáde ẹ o mọ ibi tí airport wà lẹ́yìn pé mo gbé ẹ kọjá ìkẹjà long tí mo náwó sí pé ibi tó ń pè ní international airport nìyẹn o ò débẹ̀ rí last time tí mo fẹ́ lọ gbé cousin wa ò lọ ìwọ ló ń dáná lé mo fẹ́ láyé ẹ dáadáa kó lè mọ kó lè mọ nǹkan tó ń ṣe kó lè mọ ẹ máa ké sí wáyé lọ ẹ máa ké sí wáyé lọ. no no o ti no no o ló máa bá mi fa o. ẹsùrẹ́ o. o ló máa bá mi fa o. ẹ̀gbọ́n mi ẹsùrẹ́ o. passport tó ní. àgbàlagbà àgbàlagbà. passport four corner in fact in fact bẹ́yà fifty mm àbí ní size tán kò yà fún fọ́ọ̀mù dẹ̀ ni kì í ṣe international passport. ìwọ yìí ìwọ yìí ni Túnjí pè mí tó ní pé ṣé mi ò ti lọ wo táàgì mi lórí Facebook wọ́n ṣe mo ti lọ wo táàgì mi ìyẹn lórí Instagram. ẹ ló ẹ̀gbọ́n mi. only for me to get there. excuse me sir. ẹ ń pariwo ẹ ń ah, ah, ah, pariwo. ó disappoint rẹ. ẹ̀gbọ́n mi ẹ ń pariwo ẹ ń pariwo àwọn ará ilé ẹ pariwo. ó oh, ní international passport rí kẹ́mi ó oh, ní rí. ẹ̀gbọ́n mi you're shouting you're shouting. mo wá rí post yẹn lórí Instagram mo rí lórí Facebook tó tún táàgì mi lọ who is in Dubai let's hook up. Ha! who is in Dubai Dubai, lẹ́nu pẹ̀lú ẹ̀dẹ́ ẹ̀ lọ kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ tó nǹkan tó ń ṣe kẹ́kọ̀ọ́ ah! ọdún mẹ́ta síbi báyìí ò tí ì ṣe wọ́n sì ń sunkún owó passport fún mi tí mi tí ì ṣe fún ẹ yàtọ̀ sí passport kan ló sẹ́gbẹ́ ògiri àti iye background red ah! who is in Dubai kẹ́mi mo tún wà wọ pé ah, ẹ̀dùn àbúrò mi dẹ̀ lélẹ́yìí pẹ́pẹ́ dùgbẹ́ láti lọ ṣe pati ó bẹ ó bẹ ó fi ọlọ́run bẹ ànábìjú tó bẹ́ẹ̀ lọ dùgbẹ́. What on Dubai to Dubai? Who is in Dubai? Who is in Dubai? Who is in Dubai? Let's hook up. Ẹ̀gbọ́n mi, ẹ calm down now. Ẹ pariwo. Yóò kí ìfìyàtọ̀ sáwọn tó dún síwájú ní ọ̀lẹ́. Excuse ẹ̀gbọ́n mi ẹ ń pariwo. Ẹ ti ọ̀rọ̀ yẹn ò yé mi ẹ ń pariwo. Ẹ ń pariwo mi ò gbọ́ ọ̀kan tẹ̀ ń sọ. Irọ́ ìdí tí mi fẹ́ bá gbàdúrà láàrin ìpínlẹ̀ kan nìyẹn. Because ẹnu téèyàn fi ń pa irọ́, òun lè fi gbàdúrà bó o ṣe dúró sẹ́gbẹ́ jẹ́gẹ́rẹ́ bí tọ́lọ́ ń tú ẹ̀ sí dùgbẹ̀ la lọ ìbàdàn la lọ ti ṣe pàtì ti ṣe dubai náà dubai bọ́ọ̀lù yẹn kàn fáyìn ó kàn fáyìn wọ́n tọ́nà sí gbogbo ẹ̀ ń ṣe yoyoyoyo decorator yẹn try musician yẹn try gbogbo àtàwọn òyìnbó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà mẹ́ wọ́n ní who is in dubai who is in dubai dubai dùgbẹ̀ dùgbẹ̀ láti lọ ṣe pàtì hmm? wàá tó lọ síwájú òtẹ́ ẹ̀kan tó fine wàá ní yes this is your father's hotel organizer dem dadi wa o ṣe o ṣe o ṣe ṣe ṣe bó o ti mọ ṣe bó o ti mọ so wọn náà join class àwọn yẹn àbí ah i'm so much disappointed in you wo máa sì lọ ṣe live lórí instagram yẹn máa ṣe live lórí facebook máa ní pé ṣé arólúwákẹ́mi ọ̀dà àbúrò tèmi o dùgbẹ̀ ló wà ọ̀lù yẹn kàn fáìn ni tó pọ́n invite àwọn òyìnbó bíi mélòó kan tó wà bẹ́ẹ̀ wà lọ́dọ̀ sọ̀tún wọn who is in dubai let's hook up wí wà tani ẹ̀ ń bá ti parọ́ àjàlẹ̀ the wrong usage of social media. If you may know. Kí ni ẹ? E? Kí ni? Kí ni? Wọ́n wo ẹ́ láwo sunkún, ó ń wòra ẹ́ láwo rẹ̀rín. Ah, àánú ẹ̀dá ìṣe mi. Àánú ẹ̀dá ìṣe mi. Kò sọ̀rọ̀. No no no no no kò sọ̀rọ̀ ara ẹ ti balẹ̀ no ara ti balẹ̀ o ti point nǹkan tí mo sọ. Eh. because um, ìgbà tẹ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ mo try láti digest ẹ mo try láti assimilate ẹ gẹ. mi fẹ́ rí lórí social media. Ah! ẹni sùúrù ẹ̀gbọ́n mi ṣé àwọn gbogbo paint ara lè wá láti tà wọ́n lè mọ̀ pé yàrá tiwa tiẹ̀ ṣe é rí kò dáa àti ta fọ́tò wa ilé wa tẹ́ bá pò sọ́mà tí wọ́n. ẹ wo ẹfẹ̀kùn tó onídodo lẹ̀ àwọn èèyàn jẹ ẹ mọ́ sí i kò yẹ ejò tó lẹ́yìn inú ni wọ́n jẹ kìnìún tó yí tó wà òkè àwọn èèyàn jẹ gbogbo èkúté ìwé èkúté ìsọnu wo èkè òróró mélòó ló wà lára èkúté ẹ bá ti gbé ẹ ti gbé nìyẹn amẹ́nu kìnìún lówó wà nǹkan tó ń jẹ́ nìkọ̀rọ̀ yàrá sí ẹ̀gbọ́n mi ó gọ boy ẹ ti understand now ìdí táwọn ṣe máa ń post sexy pictures àwọn fọ́tò tó fà yẹn pé tí n bá wà opportunity láti lọ sí ọ́fíìsì èèyàn tí n bá rí nǹkan tó fà yẹn bẹ́ẹ̀ máa fi likely minds irú títí àwọn tí wọ́n posh tó yẹ kó lọ́wọ́ jogoro lébẹ̀ fún wọn tútùtù àwọn máa máa wá ọ̀rẹ́ àwọn ọmọ get inside yẹn wọ́n máa wá ọ̀rẹ́ àwọn tó pé bàbá wọn ti fi owó irú ẹ mọ̀ pé bàbá fọgẹ́ òfowó help wá wá wọn ò fowó bíìdì ọ̀rẹ́ fún wa ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń sọ̀rọ̀ bàbá fọgọ́ ò fowó bíìdì wa kò yé because látilẹ̀ àwọn olówó yẹn wọ́n ti máa ń fi owó ra eh, ọjọ́ ọ̀la fọ́mọ wọn iléèwé ńláńlá lọ ilé you know school ńláńlá lọ máa ń kó wọn lọ sórí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tó lówó tó ní big big company wọ́n wá rírọ àwa ta fine báyìí wọ́n fẹ́ gbé contract wa then yàtọ̀ sí yẹn wọ́n fẹ́ ask wa out ẹ mọ̀ ẹ mọ̀ ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ bọ̀ tí wọ́n lọ ń pò sí pé bóyá ẹ mọ̀ ẹ̀yin lè wa wọn kọ́ tán wọn kọ́ pílẹ̀ bìdì ló wà bẹ́ẹ̀ àdúgbò wa àwọn ìyá aláta ẹlẹ́rọ nǹkan kan ló kún bẹ́ẹ̀ àwa gan máa ń ṣọ́rí wọlé ni ẹ pé mi ò ń báyàn sọ̀ ládùúgbò mo kíláàsì gan ó ti yẹ yín so tí n bá ń pọ̀ sí round picture ẹ̀ mọ ẹ̀gbọ́n mi àlè lówó ẹ má jẹ́ ń tàn yín a ti máa rùn pa bó ṣe bẹ́ẹ̀ ṣe wà gan gbogbo àti bọ́ksà yín àmọ́ bọ́ksà yín tó ti já jẹtẹ máa wọ bẹ́ẹ̀ tẹ́ pé mi ni ń bá rà. bọ́ọ̀sì tó wá bọ́ọ̀sì ní ìsìn tó ló wà ní Dubai kọ́ tó trend nìyẹn epo mi ẹ fi Dubai lẹ̀. tó dẹ̀ jẹ́ pé Dubai ló wà èló ló ti fi pa alájẹ eré mélòó ló ti wá èèyàn mélòó ló ti gbowó fún ẹ. ẹ̀gbọ́n mi. tẹ́lẹ̀ ń bá wá gbowó lẹ̀ tán tó wá létà find out wípé ẹyẹ Dubai ló ti ya fọ́tò ńkọ́ ibo ló fẹ́ kọjú sí. èmi àá ṣáá ẹ̀gbọ́n mi ṣáá lè mẹja ń bí ni ẹ̀yàn lè ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ̀rọ mẹjọ ọmọ yọ́bọ̀rọ̀ mi nà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ o àwọn ah, tó ṣe pẹ́ńsù ló ṣe rẹ́sà ẹ mọ̀ kọ́ ẹmọ iye èèyàn tó dí mi tó sọ pé wọ́n sọ pé how you hi how and i'm like <laughs> ah mo ti book ticket mi my ticket my you know my flight is tomorrow morning ọ̀dẹ̀ ni ọ̀ when next you come in ah! when next you come in yẹn mo ti ní mi ò ní wá pé mo ní business mo níṣẹ́ tí mo fẹ́ ṣe pé mi ò ní leisure wọ́n tún bẹ̀ wọ́n bẹ̀ mí pé your flight is ẹ wo ẹgbójú ẹ̀gbọ́n mi ah, nǹkan rẹ ní ojú ayé rẹ ẹ lè direct mi. ẹni tí ò ní international tó yẹ pé passport onígun mẹ́rin péré kónkóló báyìí tó fẹ́ fi ṣe id card nìkan ló ní láyé kò ní international passport. ẹ̀gbọ́n mi ṣẹ́yìn ò ní láìpẹ́ tó ń parọ́ ní ìsìn. ẹ̀yin ò ní láìpẹ́ ní ẹdúró náà ṣé bẹ́ẹ̀ ṣe wà ní. kí ló ń pè láìpẹ́ wò ṣé fake life yẹn ló ń pè láìpẹ́. it is not fake life ẹ̀gbọ́n mi ohun tí nàìjíríà gbà lélẹ̀ ebi ò lè pa wá kú ohun tí nàìjíríà gbà rè. èlò ló tún wá gbà lórí eléyìí tó pọ̀ sí kó jẹ́ kí n gbọ́dọ̀ jàre ah! ẹ kí ló wá kọ yín bẹ́ẹ̀ ṣé ni ah, ẹni tó ṣí sákàmù lẹgùn pariwo ṣé ìlẹ làkáǹtì ni ah, aláìkí ni pírọbìlẹmù gan náà. iye mi. èyí tẹ toilet wa jẹ́ gbogbogbogbo àwọn ọbẹ̀ ni ó ti túká closet wa kò ṣe èèyàn lè jókòó lé oorun pa ni ọmọ máa lè pọ́n ti ká tó lò ní. èmi ò ká ah. èmi kọ́kọ́ ló máa dá sílẹ̀ ó dẹ̀ pa àwọn èèyàn ló máa bá dá sí. ẹ lọ bá wọn. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n máa wá rẹ̀ ẹjọ fake life lórí social media ohun tó ò jẹ́ kó sọ pé ó jẹ́ ṣé ìgbé ayé nìyẹn kí ni nǹkan tẹ̀yìn náà rí sí sọmọ ilẹ̀ ń sọ̀pọ̀ tì lẹ́dẹ̀ ń wò mí ràn ẹ bá dá sí nǹkan tó wà nílẹ̀ yìí náà ṣó ṣó ọgbọ́n kan tó ń fi ti ara ẹ tó tó fẹ́ náà rẹ sọ ni. dàdá wa kì gọ́ba yín dá sí i a ní kẹ́ fi mí sílẹ̀ ẹ tó kù lọ́rùn mi ẹ̀gbọ́n mi ẹ tó kù lọ́rùn mi ẹ jẹ́ ń jayé ìyẹn lẹ̀ tí rẹ̀ jẹ́ lọ́jọ́ kọ̀ by seven pm lẹ́nu màá tún post màá tún post oh, all the way to New York ẹ New York mo ń lọ New York White House màá débẹ̀ màá post ẹ̀ síbẹ̀ àwọn èèyàn tún máa ṣá mi wọ́n tún fún ẹ wò ẹ wá gọra yín ẹ lọ́jọ́ kó sínú wá rùn mú yín tá à ń gbé ká máa sùn ká máa jí kẹ́ máa jòkó èkó ẹ ti ẹ ti lu kojú mi mọ bẹ mi mọ bí mo ṣe wọnú family wa ìkó tẹ yé mi káwọn èèyàn tẹ adopt mi àwọn èèyàn gidi kọ́ wá kọ́ wá gbà mí lọ́wọ́ yín ẹbẹ̀ lẹ tà mí ṣí o. mo ra àwọn kíìtì yẹn ní ẹ̀gbọ́n mi. mo promise màá dẹ̀ fún ẹ lóbi èlò ló máa parí yẹn two thousand. two fifty two okay two hundred fifty naira. two hundred fifty thousand. ẹ máa fẹ́ fifty thousand orí ẹ̀ kọ́ lọ wá ìyókù sí. Ah. ẹ lọ gbà lọ́wọ́ àwọn fake life ilé ìtọ́jú ọkọ̀ pọ̀ sí. kò sẹ́ni tó máa fún mi. kò sẹ́ni tó máa fún ẹ. àwọn fake life tó gbogbo àwọn tó tó tó pé wà ní Lẹ́kì ó wà ní Dubai wà gbé àwọn yóò wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n rò ó fún ẹ. change o change o n tó bá jẹ́ ni kò jẹ́ mọ̀ pé o jẹ́ o mọ̀ bá o mọ̀ aláàánú tó ń wù ẹ́ pé ọjọ́ kan máa dé help ọmọ ẹ̀ ọjọ́ kan máa dé help ọmọ ẹ̀ ọ̀rọ̀ ọgbọ́ àbọ̀ ògbọ́. mo ti gbọ́. ṣèlérí nawọ́ ẹ sókè ṣe báyìí èmi dárúkọ ẹ dárúkọ ẹ jọ ọkọ mọ. sọrúkọ ẹ. Olúwakim. mo ṣèlérí iwájú iwájú bọ̀dá mi pé. ṣèlérí iwájú bọ̀dá mi pé. mi máa post fake fake fake pictures mọ́. mo máa delete account mi instead. better. better. wàá máa ya fọ́tò ní pálọ̀ mi. wàá máa ya fọ́tò ní pálọ̀ mi àtinú kíṣìn wa. àtinú kíṣìn wa. àtiwájú ta wa. Ah, ẹ̀gbọ́n mi mi nílé fóònù màmá ìyá màmá filẹ̀ sórí fóònù mi. Eh, alábòsí ni ṣáà má máa ṣe fake life mọ́ kìí ṣe tó dáa lórí social media kò dáa kò dáa. ẹ ẹ ọ̀rọ̀ kan gbé mi inú tí mo fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ o tó o dẹ̀ fúnra sí. wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní mi ìdàgbọ́ yóò tọ́ ni báyàwó náà dẹ̀ ti gbọ́ jẹ́ o ti gbọ́. pé o ti gbọ́. pé kí ni. wọ́n lówó wọn wọn lórí sùn. Ah, gbogbo nǹkan ni mo lè má ní o fake life mo lè ti drop ẹ ò bọ ilé yìí mo mọ̀ ọ́ pa ẹ ní. bí n pé ọ̀rẹ́ ẹ̀ gangan mo pè bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó lẹ́nìkan ní product kan gbé kíní kan ní pé ah orísun owó wọn wọn bíi. nígbà tó ṣe pọmọ ìyá kan náà ni Bímpé àti bọ̀dá Túnjí ah, ẹlẹ́nu ń já wáyà bọ̀dá Túnjí ẹlẹ́nu ń jò ẹ wò ó lórí Orísun owó tí ò gara ni ẹ má jẹ́ kó tàn yín kó wọ́n lọ́wọ́ tí ò gara owó bíntín owó dákọ̀ mu àwọn kan tí àwọn amọ̀ nǹkan kan wípé Orísun náà ń sọ yìí kì í ṣe èkó nìkan ni wọ́n ti ń wò tí ọ̀rẹ́ mi kan wà láàrin ká ló wá pé mi pé. àwọn ìyá wo ní Canada wọn wò kákàkiri. ló bá tán. all ah, over the world ni. ló bá tán ohun tàbí kọ́pìn tẹ ra dálẹ̀ ń lu ìbàdàn tẹ rò pé ìbàdàn nìkan ni kọ́ ti mọ ìjòrè ọ̀fẹ́. wọ́n bá rí wọ́n bá rí lọ́sọ̀gbọ̀ wọ́n bá rí ń wọ́n bá rí ń wọ́n bá rí ń wọ́n rí láfírí wọ́n rí ghana wọ́n rí lámẹ́ ẹ̀gbọ́n mi ẹ má wulẹ̀ tí ẹ mọ lé ń bébè gbogbo all over the world lẹ́tí máa máa rí wo Orísun ló bá tó. iye ò tiẹ̀ wá tún dùn yìí ẹ bá tún àwọn kẹ mi ò sí ilé o mi ò ṣe o Ah, Orísun ṣe gbogbo nǹkan tán Star Times ṣe gbogbo nǹkan tán ẹ ṣe kí ni ẹ download ẹ̀ sórí fóònù yìí ṣe bá jọ lẹ́rọ alágbèéká ni ìtẹ́ fi máa ya fake life ìtẹ́ mama live social life ẹjọ́ kan ti nǹkan tó jẹ́ original tó jẹ́ gbòógì resource nǹkan àṣàlẹ̀ wa ẹjọ́ kan ti ẹ bá ti download Star Times ẹ kàn lọ sí kí ni live tv lẹ bá tẹ̀ gẹ́lẹ́ ní ìwà gbórísun wá fún yín gbogbo ohun tó à ń ṣe padà lẹ́mọ̀ rí ìpolówó ọjà yìí tẹ gbé wá tẹ níwọ̀n tí ìfihàn orí fóònù ilẹ̀ ti máa hàn ẹ̀ ní miss time yẹn mọ́ kí la wá ń sọ. àbúndà ah, o àbúndà o èyí tó wá tún dùn mí bẹ́ẹ̀ tó dùn mí. owó ló tún wá ń dùn. bí n pé ṣòfófó <laughs> ah, bí n pé ṣòfófó. bí n pé náà ti ṣòfófó. ìṣe náà ni bí ọ̀rẹ́ <laughs> ìyọ̀dá wá ní pẹ́pẹ́ sí Àtàbàtúbú wọ́n ní àwọn program wọ́n ní àwọn program wọn lórí sun o àwọn táwọn bá ti ní time àti wo àwọn ò ń lè tu wò mọ́ wọn ní àyẹ̀padà ah, yàtí tú program ó ṣe àdógún ó ṣe àdógún. Ah, ah. sọ ọmọ bẹ fún ọ. Ah, ẹ wo ẹ máa kọ́ tọ́ yìí ẹ wo gbogbo ṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lẹ́ lè wò pátápátá lórí gbogbo social media platforms àwọn nǹkan tí wọ́n fi social media ṣe lórí Orísun náà lẹ́tí máa ṣe kí ni lẹ́tí máa jà fà ní nǹkan rẹ ní nǹkan gidi kò yé Instagram Facebook Twitter at Orisun TV ní lórí wẹ́bsáìtì wọn kọ́ ìtì www.orisun.tv ah bẹ́ẹ̀ kọ́ parọ́ fún yín o ẹ má ẹ̀kọ́ parọ́ fún yín ìpolówó ọjà tá à ń bá yín sọ òun ló ṣe kókó òun ló ṣe pàtàkì ọdún tí ń ṣe kí ni ó ti ń súnmọ́ àwọn èèyàn fẹ́ tajà ọdún àwọn èèyàn fẹ́ rajà ọdún ẹ jẹ́ kí wọ́n bá yín ra nǹkan tẹ́ ń tà owó tẹ́ ẹ̀ ṣe títà ló wà fún kọ̀wà fún decoration ṣọ́ọ̀bù ò lè máa jẹ́ ẹlòmíì ti tò ọjà sórí gbáǹsì ó ti bu láti January ọjà mi wà lórí gbá ẹlòmíì tó jẹ́ wípé kò dọ́ọ̀sì ti bò ó. nígbà tó bá polówó. ẹ̀gbọ́n mi ibi tí ọjà nu ṣọ́ọ̀bù ẹ̀kúndé àwọn ọjà kan wà tẹ́ pé bóyá láti last year ló ti rà òun kò mọ̀ kọjá yẹn gan ṣì wà ń bẹ̀. kò ń gbà tí wọn ò ní polówó. ẹ ẹ jẹun tá a ṣe fún un tá a ṣe fún yín rè báyìí tí ọjà yín ti bu mọ́lé tán tí pé ẹ̀rẹ́ yàn rà nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán kankan pé wípé tọ́ ọ tẹ́ ẹ bá ti pé bọ́jà yín ṣe máa di títà fún gbogbo èèyàn pátápátá káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti àti diaspora gbogbo ẹ̀ pátápátá lẹ́nu náà máa bá yín sọ. àwọn kan tún máa sọ pé december ti ń bọ̀ àwọn fẹ́ ṣe sales ah kò yé àwọn kan máa sọ pé àwọn fẹ́ ṣe ẹ mọ àwọn ní bóyìnbó ṣe ń ṣe o àwọn náà fẹ́ ṣe sales wọn fẹ́ ta jọ ọdún pé ọjà tó yẹ kẹ́ rà ní fifty thousand àwọn tó fẹ́ ta ní twenty thousand àwọn fẹ́ ta ní fifteen thousand ẹ máa bọ̀ bá ti ṣe to gbogbo ọjà yẹn síbí báyìí rè gẹ́lẹ́. a tún wa máa bá. ẹ pe nọ́mbà tó lọ lójú àwọn ọmọ wa. ẹ tiẹ̀ wá fẹ́ bá wa dọ̀rẹ̀ lórí ètò yìí náà fẹ́ jàlejò ẹ fẹ́ bá a dá sí wàhálà àti ìparí ẹ fẹ́ bá a dá sí lórí ètò yìí bí tẹ́ ti máa kàn sí mi rè o ẹ kàn tẹ ọláyímíkà babs lórí facebook ẹ rí mi tàbí kẹtẹ àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ máa rí mi yàtọ̀ síyẹn ẹ wá pẹ́ wá ṣeré lọ sórí Instagram tèmi ò tí kí n ṣe fake life ní tèmi tí mi mọ̀ ń ṣe àtàbàtúbú lè máa tẹ̀ àátìyà bíyà tú èjì ubi àtàbàtúbú ẹ bá máa bá mi sọ̀rọ̀ ẹ DM ẹ wo jàre ọ̀rọ̀ gidi ni mo fẹ́ bá yín sọ fẹ́yìn tẹ́ wò wípé ẹ fẹ́ wá bá wa dá sétò ẹ̀yin náà fẹ́ jókòó síbi bá ẹ fẹ́ jókòó tì wá ẹ fẹ́ bá mi kọ̀yà fún ẹ̀gbọ́n mi ẹ fẹ́ kọ̀yà fún mi kẹ́ ẹ bá mi kọjú sí wọn kẹ́ ẹ nà wọn ẹ kàn sí mi lórí social media mi àtó olórí olúwakẹ́mi ní lórí Instagram Facebook olórí olúwakẹ́mi yọ̀dá ká tún fìrí àtayọ̀ àti dùnú ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ má ṣe fake life o fake life o dá o máa ń lé olóore àtàláàánú ó máa ń lé sá fún yàn ni. lọ bẹ̀bẹ̀ lórí Instagram pé o ṣe fake life. ó dàbọ̀ èmi ò kí ọmọ yẹn kan yẹn ló ń ṣe fake life ta ló ráyè èmi ò ń ṣe fake life.